bí ìwà ọba padà tó fi wọ́n sọ wọ́n síbẹ̀ tí ó ní ìjàmù náà ọkọ̀ wá pé mọ̀lẹ́bí ara wọn ẹni àkíní ṣe ní àbìdá àwọn ìdá yìí jẹ́ wàhálà bẹ́ẹ̀ ní àwọn àmọ́ ẹ فإنها موجبة يوافق المسجد فإنها ممكنة يوثق جدا أبو ذر بن مالك يقول لك أنا يسرق هي أسئلة لا يعني أبدا أبو ذر بن مالك يقول فبدل ويخرجن الأعز منها الأذل ẹni tó tọ́ máa jẹ tó dẹ́ni jù wa àìsí àwọn ọmọ àtọ̀mọ́bì wa ni wọ́n kó wa wọ́n tún òbí ọ̀rọ̀ wọ́n tún òbí ẹ̀yìn lórí ju àgbẹ̀lẹ́ àgbẹ̀lẹ́ rẹ̀ lè fàmì. ìyàwó tó wọn láti ẹni tó ní yóò gbé ẹni tí ò ní ìjáde ó ní kó ní ọ̀dà ẹ̀gbọ́n rẹ̀ wọ́n ló fà á sí báyìí báyìí lánàá ní àmùlá yìí lẹ́gbẹ̀rẹ́ náà kò wọ́n. ọmọ báyìí ló ń lọ àwọn ọ̀hún àwọn aláya ọmọ àti ọmọ fún ọ̀dà rẹ̀ ó lọ àpọ̀ bẹ́ẹ̀ ní ẹni tó ní wọn lọ àti àti ìtàkùn àìmọ́ àdàmú. جنة فصلوا عن جنة أيمانهم إذن جاء أيمان الله أكبر وتصادي قلوب فصدت عن سبيل الله ثم تبين أن يقول شرا وابتعا ثم نسي أنه دخل هنا نسي kí ọmọ tó wá sọ̀rọ̀ fún ẹ̀gbọ́n ẹ̀gbẹ́ ìwọ́n ni ọ́ àwọn ọjà tó kù náà ní wọn àwọn ọmọ yàrá kàwé inú ìbàjẹ́ orí ju bọ́lọ̀ sí kí ló gba ìlọ inú ìpamọ́ òun gbọ́ sọ ayé ó ní orí gbogbo nígbà rẹ̀ tó ń pa wọn dára ó dẹ̀ lórí gbogbo tára sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀sọ̀ bá dájú pé àbúláyé ọ̀sọ̀ ọ̀bá yìí sọ láyé àyè sọ. Ògùn kẹ́límọ̀ ọlọ́run rìpọ́ọ̀tù lẹ́bi wá nípa lọ pé ọmọ náà pé ọlọ́run ti sọ ọ̀yà àyè sọ pé òsì ògùn Àwọn akẹ́kọ̀ọ́ wá gbọ́ ọ̀yà wọ́n ti mọ̀ pé ọmọ yóò pa ọmọ bẹ́ẹ̀ lóòótọ́ ìgbà ọmọ náà ń jẹ́ àpòlọ́ wọ́n pè ní àpòlọ́ ìmúlò àpòlọ́ wọ́n ṣe wà yìí wọ́n ṣe wọ́n ṣe lóyún òṣèlú ẹ̀ka lẹ́yìn ọba ní àtàkì ló ń tẹ́gbẹ̀tà ọba wọn ọlọ́run ti lé àdáwò fún bẹ́ẹ̀ má jẹ́ kí òun pa fúnra tẹ́ẹ̀kẹ́kẹ́ ló ní ìlọ́pàá tó má sì ń rí ẹni tó ka bàbá wọn ọkọ̀ ọmọ ọdún máa dàgbà pẹ̀lú ọdún lọ́kọ̀dá wọn ó máa lọ pa mọ̀mí ní tó tó mọ̀ nípa ìròyìn ẹ̀rì ẹ̀fẹ́ tó ń pa ta di ẹni láti wọ́n lè ṣe kó kí bàbá rẹ̀ wọ màdínà tó ní ìpàdé wọ́n lè ṣe kó sí ọ̀rọ̀. ẹ ẹ káyà wọn ẹ ẹ wọ sí ìlú ẹ ẹ wọ sí ẹjọ́ ní ìdókòwò ní tó gbóló wípé báwọn bá dé màdínà wọn lẹ́ni ìyá àdéhùn máa ní ìṣí. mo ta bá rí sọmọ àìsàn àyè. يستغفر لكم رسول الله يستغفر لكم رسول الله Èéṣe ewu omi pé yàtọ̀. Bàtí ó de omi kéèyàn ṣẹ̀kú máa ṣùgbọ́n ẹ̀sìn tí wọ́n yẹ máa fi ìṣépè ṣe mú wọn láti ṣe wọ́n Ó ṣe báyìí lọ́sọ̀rọ̀ náà òṣèlú ẹ̀ ó sọ wá ní ẹni tí tó ní ìgbà ọ̀pọ̀ lọ́wọ́ ọ̀gá tí ẹ bá máa bá yìí tí ẹ bá sì mọ ipa tó ní fẹ́sùn ẹ rò ní pé bàbá yìí ó kú yìí ẹ ti fi. àbájáde nàìjíríà náà ọmọ mọ́tàlì ìdíjì ṣùgbọ́n kò fẹ́ sí ìfẹ́ ní orílẹ̀-èdè ayé tó nípa àbáyé ìlú. lóṣù tó bí twenty years náà àti wọn gbọ́ jù ú wọn náà wọ́n dùn níta wọ́n dùn láàrin sí àwọn òṣèlú wọ́n dùn náà lọ́wọ́ náà wọ́n ti tẹ̀sí wá àti wọn. tí wọ́n máa sọ̀rọ̀ ní ẹ̀sìn máa bí ìyá àti bí òṣèlú àwọn sọ àyèmáyé tí kí o sábà yìí ká sọ àyèmáyé tí a sábà yìí kọ́ nítorí àwọn ìṣáà àyèmáyé bá a ti lè lọ́wọ́ rẹ̀. Okun máa wọ̀ lọ́kọ́ lọ sí àárẹ̀ tẹ̀tẹ̀ wọn. Báwo ni wọ́n jẹ́ àwọn tí wọ́n máa yìí mà? Tí wọ́n máa yìí àwọn olùmọ̀ ni wọ́n tún ń jẹ́ lọ́wọ́ ìfọ́lọ́ ọkùnrin aláàbí ẹ̀. Ìkòlùkọ́ náà ti lè gbàdúrà sí àwọn àwọn ẹ̀ okun gbogbo igun ayé ní ìsàlọ̀. Láwọn àyè ńláńláńláńlá láyé láwọn láwọn èèyàn mà náà ká èlé máa ń bá àwọn àwọn dáwọn àtàkùn àbáyé àwọn tí a ìlú ká nípa àlàkàbí àti ìjàdánì ká ọlọ́run máa ń lọ lọ́wọ́ níbẹ̀ ní ìjọba sí i nǹkan tí wọ́n máa wá máa fi máa ń ṣe mùsùlùmí ẹni tí ó jẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ nínú mùsùlùmí bó wá kò sí tọ́lọ́ ẹ̀sìn lọ́dọ̀ àwọn àkùnrin jù àlọ́ àwọn kódà kọ́ọ̀tínù náà ẹni tó ṣe náà lágbára tí ó para rẹ̀ àwọn àkọ́wò ní kí gbogbo ayé má ti rò sí dada wọ́n káwọn èèyàn ńláńlá nínú àwọn àbúmọ̀ kí wọ́n jẹ ẹsẹ̀ káwọn má ti rò sí dada kó lè bá a sáńgà tó wà àtúnbẹ́ni bá pé tí wọ́n náà bá ti báyìí àwọn àwọn àmọ̀ ní kí sọ̀rọ̀ wọn ò ní kí gbogbo mùsùlùmí wá láwọn ò sọ̀rọ̀ tí gbogbo mùsùlùmí aláwọ̀ ní kí wọn fi lára tó ti bẹ́sẹ̀ rẹ̀ pọ̀pọ̀ ẹlẹ́sìn ẹni dẹ́gbẹ̀ sí pé náà rẹ̀ ṣe ńlá ńlá ní kàbá ìrè ní kí ẹ̀rọ máa gbé sí gbogbo lẹ́tọ́ wọn bá ní láti lágbáyà lọ lóòótọ́ àlájú òkú kí wọn fi lára láti lè fi bá orí àtàwọn tí ó máa ṣe lẹ́fẹ̀ẹ́ fẹ́ láti kí ìyẹn jẹ́ ìdè náà àmì tí kí wọ́n sùn lọ́kùnrin lára صلوا على صاحبنا ìyẹn lọ kí wọn lára nígbà láti kí wọn ṣe lára nìkan lábẹ àbàkàbí kẹyà kẹlẹ tó nà tó ẹ náà pẹ̀lú tẹ́lẹ̀tẹ̀ náà gan ó nílò káàkà sí ìrùn àtàkù àwọn ajẹun tí à ń gbé ẹsẹ̀ rẹ̀ sí òkọlọ èyí tí òun tó kù lára ìgbàgbọ́ àbúkù ìdẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà ilé ìtàṣí ẹni tó jẹ́ pé látìgbà tó ti gbà látàrí kò tó máa lọ. Wọ́n àwọn òkàdà fẹ́lẹ̀ kan nínú àwọn ìdá rẹ̀ ó máa ṣe sílẹ̀ tó pẹ́ láti tọ́ àforíjì gbogbo àwọn ìdọ́rọ̀. Àbẹ́mọ̀ àwọn àtọ́jú gbogbo wa lọ́jọ́ ìjọba gbogbo wa, wọ́n náà wọ́n ti òun borí yìí. Kí ni wọ́n náà wọlé yìí? Àwọn tó wọ́n bọ̀ bá máa ṣe tó láàrin wa bọ̀ àforíjì ليغفر لك الله ما تقدم من ذنبك àti àwọn yìí táwọn tó ń ṣe ń ké wọn kò sí ká bá bá fúra dúró wọn fúra wọn yára yàrá rẹ ń tàgbà àwọn adé máa bá àwọn sùn nígbà fún tó tẹsí fún tó ti dáhà fún ẹ ẹ bá wọn yàrá ń tàgbà fún lọ́gbẹ̀ẹ́ wọn yàrá àbí nìkan tí olóògbé tó sọ ní ìwà mẹ́rin ẹ má dàgbà fún olóògbé báyìí kí ló dá ẹ̀ka ló ń tọ̀ fún olóògbé tó ti dé ìlú ọlọ́run tó rà wà lọ́wọ́ mẹ́rin ẹni tó náà ń mẹ́rin ní ká dàgbà fún bàbá tó ti dé ni tó náà fò sí. bẹ́ẹ̀ bá ti kú àtúntò pàtàkì jùlọ àwọn ẹni ọlọ́run ìlànà kò tẹ́kọ̀ọ́ kan tó ní lórí wájú ẹ̀tọ́ ìlànà ọ̀kẹ́rẹ́ lọ́dọ̀ ọ̀hún. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ ọ̀hún ń sáré? Àwọn àti ẹ̀ṣẹ̀ ló kò náà ti tó. Ìbẹ́ẹ̀ni kan tó tàbí àwọn àti ó ṣe é tó aláṣẹ kò sí ní làwọn kan sọ ìtumọ̀ rẹ̀ sí àwọn ibi tí ó máa ń ṣe tó lè fà ṣe. Àwọn ìgbẹ́fẹ́ òun yẹn lè ṣe lọ́wọ́ náà ní kí ò nígbà nígbà àti tàbí tó lọ́wọ́ ìgbòho lórí wàhálà àlẹ́ wọ̀n kò sí ní má tó nà tó nà fọ́bíṣì àwọn ẹ̀ṣẹ̀ tí mo ṣe tí ń jẹ́ pé mo mà pẹ́kẹ̀ èmi náà má kò sì fẹ́ mo yẹ tòní tó ṣàfọ́bíṣì àwọn ẹ̀ṣẹ̀ ní káàkiri àgbáyé ló ń ṣàdúrà fún nítorí nǹkan tó máa ń ká rẹ̀ kọ́ àwọn yìí náà wá ti gbólẹ̀ àwọn ẹ̀sìn máa ṣe pé lẹ́yìn àwọn ẹ̀ẹ́dọ̀ ní ìgbà wọn obìnrin obìnrin náà bẹ̀rẹ̀ àwọn ìyá rẹ̀ wọ́n máa lọ sí wọn lọ wọ́n máa lọ kà wọ́n lọ nípa wọ́n ti wá gbé ìlú òní ìlú ìṣúlọ́kà báwọn ọmọ yẹn wọ́n ti tẹ̀lé pé wọ́n sàrọ̀ àwọn ọmọ nínú ìwọ̀n ní ayé ti fi ń ta kúrò ẹ̀ẹ́dẹ̀ lọ́wọ́ sọ́kà tó lè na wa jira wọn yà wá ṣe wọn kúrò sọ ọ wà ọba yìí fún àbá yìí ìwà ìwà àwọn ọmọ ìtọ́wọ́ àforíkì lórí ẹ̀sẹ̀ ìgbà ẹ̀yẹ látọwọ́ àforíkì báwa tó kú lórí ẹ̀sẹ̀ náà ká kú lé lórí àbí lórí ẹ̀sẹ̀ náà àwọn òbí ẹ̀ bàbá kú kú lórí lọ́dọ̀ ọlọ́run ẹ̀sẹ̀ ní yẹnu ẹ̀kọ́ la wọ́n kì í. bí ẹ bá ti lẹ́nu pé ń ta àkókò pé àwọn náà má jẹ́ kí wọ́n tó ló máa bẹ̀rẹ̀ àwọn lè ṣe o ó ń tọ̀ ta wọn. àwọn ọ̀gá mi ti pa wọn. nígbà táwọn ọ̀gá mi bá ti dùn tó lè dá àwọn ọ̀gá mi pé tààlà tààlà ọ̀gá mi nítorí pàṣẹ ìtura lórí. Ìlàwọ̀ olùkọ́ ìdààmú. Níta ti kọ́, ó máa ní máa ń sọ ẹ̀jẹ̀ lórí àwọn ọmọ tó tẹ̀lé ẹ̀jẹ̀ lórí. Wọ́n ti dáhùn bí kí wọ́n tẹ̀ ẹgbẹ́ tó ti sin wa. Kọ́ńtínà kí lọ lẹ́sẹ̀ ẹ̀dá ìjọba òní. Bẹ́ẹ̀ ni

lọ́wọ́ ní káàmù mẹ́jẹ̀ táwọn sàábé nínú àwọn ẹ̀sìn láti lè gbà pé àwọn òṣùwà àbàlẹ̀ ní òṣùwà àwọn àṣùwà olùwà àgbàgbà fún mẹ́ta àbá àlẹ́yẹ ilé ìyàtú sàábà àlẹ́yẹ ìyàtú ọlọ́run kọ́kọ́ gbà ẹ̀rọ wa ni wọ́n fi láyé òṣùwà ìdàgbà wọn kò bá ká àtàkùn wọn kò bá gbà àtàkùn ní láti kó wọn ìwé ọ̀rẹ́ àti amákìlẹ̀ ọ̀pọ̀ àánú wọ́n ọ̀pọ̀ àánú. Ọlọ́run tó lè lọ́wọ́ fún ọ̀pọ̀ ọ̀pọ̀ yọ ọlọ́pàá tó lè yọ sọ́rọ̀ ọlọ́wọ́ tó wọ́n fi yọ ọ̀sẹ̀ tó jẹ́ kó ọ̀dọ́ ṣọ́lá. Ìjẹ́ wọ́n sùn ní wa ọ̀tá fún ọ̀tá gbàlọ̀ àwọn ọ̀pọ̀lọ̀ yọ sí wa. Ìwọ́n náà ti wá wò wá kí. Làyẹ̀ ti wá wò wá gbà. Bàbá Sọ̀rọ̀ lò ní ìná àtọ́kọ̀ọ́ definitely as Dr. Dabaro will be there. So I will power authority káàmù láti kìsà sọ́kọ́lá ọlọ́run kọ́ wá sínú ìlú. Lọ́wọ́ sọ fún àná ṣe àwọn tí lọ ń bá wà ní tí wọ́n yà ní báyìí tí wọ́n fẹ́ yá lọ́wọ́ àwọn olóògbé náà fi gẹ́gẹ́ bí àbẹ́tẹ̀. Wà á dàrú ní ọ̀rọ̀ tí wọ́n lọ kó ìgbà wò níta lọ́wọ́ kó kọ́ wá sí ní tí ó. Ìyá ìlú kọ̀ọ̀mù máa ń

pé báwọn bá mọ̀ pé káwọn lé fún ní sẹ́mẹ́tì ọlọ́wọ́ orí jù wọn ni ó gbà wọn ò bá ṣe. ẹ gbọ́ ọlọ́run tó wà nínú ilé ní ìtẹ̀síwájú tó ń bá wọn ṣe. ìrẹsẹ̀ ń tẹ́lẹ̀ ìdẹ̀lọ́rọ̀ tẹ́lẹ̀. ìrẹsẹ̀ ń tọ́ ọ̀pá tọrọ àforíjì fáwọn mọ̀nà. sẹ́lẹ̀ ń tẹ́lẹ̀. ṣe sábà fọ́kìtì fún wọn ní sẹ́wọ́n tí wọ́n bàlá yà kò tó àgbà ọ̀rọ̀ Ànábì ní táwọn bá mọ̀ pé káwọn tọrọ àforí ìfúnpá wọn ò ní mú wá ìgbà ìṣẹ́wọ́n tí wọ́n ṣe àwọn ọ̀rọ̀ àbí. Bẹ́ẹ̀ ni àwọn ní ìjọba ń dá àwọn náà wípé àwọn ìdílé wọn ò lè rákòó yìí. Wọ́n kú lórí ìfáàfù náà. Náà ní ìgbẹ́nu sọ́ọ̀ká kéwù. mùsùlùmí tí ń jẹ́ pé ìṣẹ́ lọ́n ṣeré ẹn tí ò fẹ́ dúró lórí ní náà ni ó pẹ̀lẹ́ ní mọ́mí ṣùgbọ́n kò dúró lórí títẹ́ sí náà ni tọ́lọ́wọ̀n ní orí ọ̀kan onípàdà. Iná wà láàrin lọ́wọ́ ìbàdàn kí ní ìjọba káàkiri láti fi ayẹgbú ni àwọn àwà tí ó dá táwọn láti fi máa ń ṣe pọ̀ inú ẹ̀ tó ní pé ó mọ̀ lẹ́bí náà yà fún un. ó Láàrú ìlú ìwọ̀ ẹ̀gbọ́dọ̀ lẹ́ẹ̀fẹ́ ná, ẹ̀gbọ́dọ̀ máa náwó báwọn tí ń lọ́gbẹ̀ láàrẹ́fẹ́. Iṣẹ́ dáwà, iṣẹ́ ìsinlọ, ìsinlọ, ìsinlọ, ìsinlọ, وتجاهدون إذا كنتم على من عند رسول الله لا تنفقوا على من عند رسول الله àwọn tí ẹ̀ tí wọ́n náwó fún àtàkùn ìjọba náwó owó bá tán kí wọ́n ní ìjọba náà jù bá bẹ̀rẹ̀ dáwọ́ Ẹ̀tẹ́ ẹ̀rẹ̀dàdú. Nígbà táwọn èèyàn bá ti wọ́n lórí lọ́pàá àpapàá àti ìmọ̀yàn pẹ́tù, gbogbo lọ́pọ̀ wọ́n lè lọ. Yọ̀pẹ́tù wọ́n jẹ́ wípé àwọn tí wọ́n fẹ́ máa bẹ pẹ̀lú àmì láti wọ́n ta. Ẹ̀tẹ́ ẹ̀rẹ̀dàdú. Ẹ̀tẹ́ ẹ̀rẹ̀dàdú. حتى بعضنا في أهل اليمين وما تمام إلا تنفقون láti lè fi jẹ́ kẹ́ńtẹ̀ dáa kó lè lọ أو نحكم على الله أنه له يمنه وحره يمنه فشك لغة فما فعل إياه في سلال النوم إيمانك على هذا الواحد يا مسلم به يديك لك بالباس أن يطيع من يوليه من كان سواء كان كفى وقوى من الفرد على وجهه àánì di owó tá a gbé ọkọ̀. àwọn lọ ṣe wá lè má owó tó fẹ́. tẹ́fẹ́ wọ́n ti káwọn tẹ́fẹ́ lọ ṣe wá àtìkú lówó. ọba rẹ̀ ìyá náà gbogbo wà nípa lọ sí ìmọ̀ gbogbo mọ́tò rẹ̀ nígbà tó ń bọ̀. ìtumọ̀ rẹ̀ ni wípé àwọn tí wọ́n náwó yẹn àwọn náà ń wá ṣèṣe sí ìtọ́kùrọ̀. Mùlẹ̀bínà ọ̀rọ̀ báwọn èèyàn pé èyí tẹ́ ẹ máa ń náwó dáadáa tó ń bí kúrò aláàbẹ̀nà ríra lórí ìdáyé àti àlàmà. Bẹ́ẹ̀ gbọ́dọ̀ máa ná máa, ẹ má fáwọn tí wọ́n ń bẹ lọ́dọ̀ ànìyàn lówó máa.

Tẹ̀lé bí a fi bẹ̀rẹ̀ lẹ́yìn ń kó wọlé ní dáhàmà àti ìrọ̀lẹ́ ìgbà fún wọlé kan ẹjọ́ kó àti ìṣọ́nù. Tẹ̀lé ní ìlà ìgbà mi. Wọ́n nítorí pé wọ́n yà ká bí ọlọ́run ṣe ń ṣe láyé sọ̀rọ̀ rẹ̀ lẹ́nu àṣírí àti ìṣòro àpọ̀sọ̀rọ̀ láti mọ̀ ọ́n náà ṣe ṣáà mo máa bá àwọn ọmọ tó wà ọ̀gá rẹ̀ lọ́wọ́ náà tó bẹ̀rẹ̀ wọ́n ti àwọn àti pé fóònù náà fi ń ṣe láyé sọ̀rọ̀ kò dáa. gbogbo àwọn ọmọ iṣẹ́ ìgbà mẹ́rin apa ada yang pulau itu di kemudian itu selain kan tidak luas itu. Ada pun untuk malam itu sama ada yang pun berada di. Ada ní tẹ̀lé ìlà ìtọ́sẹ̀ ní títẹ̀ sí ìlà ìgbìmọ̀ tá a bá kó jọ lójú ọ̀nà ìlú sí ọ̀nà alẹ́ àti ìrọ̀lẹ́ ìta rárá ìlú ìlú òṣùwọ́n tó ìlà rẹ̀ ó pọ̀ sí àwọn ìgbàlẹ̀. akẹ́kọ̀ọ́ máa ń kàké onítúlẹ̀

pàṣẹ ìlà àwọn ti ní ilé ní tàbí ìtura lọ́la ní ti ti ta ọ̀dà mo gbé ní ìṣe ti rò àlùbàjì wọn náà ó sọ àwọn ẹgbẹ́ tó lọ́la ní ti ta ọ̀dà nísìnyí wọ́n ti ta sílẹ̀ àti ìrètí ìṣúta ọ̀dà lọ́sùn gbòòrò wọ́n ti àgbàdá tù wọ́n ní bá wọ́n ní ọ̀dà ní ìbára ara wọ́n ti ẹni ìrìn lọ sẹ́wọ́n sí ọmọ rẹ̀. Bẹ́ẹ̀ bá pè wá lẹ́nu, rákò béèrè ní lẹ́ńtà àti lẹ́ńtà ọ̀rẹ́ ẹ máa lọ wá. Gbàdé wọ́n sẹ́ńdì èyí tí wọ́n adé òkú ní. Ṣé é ti fún wọn? Ìgbà tó ti já ní òkú já ní ìjọba máa lẹ́nu àgbà rẹ̀. yóò bẹ̀rẹ̀ Àwọn tí wàá ti ra máa bá àríjì láti kà àwọn àbẹ́rẹ̀ tẹ́ ń tẹ́lẹ̀ níwájú kan lè rí titun ní information ṣáájú àgbà wọ́n ní àwọn àwọn ìgbẹ́gbọ́dọ̀ àwọn àlejò ti kú ìdàgbé ìlà wọ́n ní ọ̀bá ìkíní ọmọ ọmọ yín tí ẹ wá ná sójú ọ̀nà ọ̀nà. Ìgbà tí ó lọ́dọ̀ sọ́wọ́ ẹni bá bẹnu ní máyàmù láti wọn ká wọn sí ọ̀rọ̀ wọn lọ wá dájọ náà wọn ká wọn fẹẹ dáṣẹ láwọn ní ẹni tó ní tí kò ná bẹ́ẹ̀ ò bá ni wọ́n ní òṣèlú tó máa kọ́ ní lọ́rọ̀ àwọn àdìkan yẹn ní ọ̀dẹ̀ sẹ́ńdì àkáǹtì ní dọ́wọ́dọ̀ àkáǹtì ọ̀dẹ̀ ìjọba ìjọba ìjọba alábàájú ọwọ́ àtẹ́ńdì àkáǹtì ní ó dà wọ́n láti láti láti láti àkáǹtì ẹgbẹ́ kan sí òní ẹwà mẹ́tò bíbí ẹ̀ẹ̀kẹ́ ní òun gbà náà lọ́dún ọlọ́run wọn kà láti ní ẹ̀ka títí bíbí ẹ̀wà pẹ̀lú ọlọ́run yẹ kò sáré ní bá ní kí n sá ẹ̀ka náà yẹ kó bá àná ẹ̀ka òsì ní ọlọ́run ọlọ́run sá wọn ní àná sá wọn lọ́ọ́ wé tì dáadáa wọn lọ́ọ́ wé tì dáadáa gbàgbé ọ̀dá sí ọ̀dá sí ìdájọ́ sọ́nà ṣùọ́ ni ó ṣe. Torí kọ́lọ̀ tó lẹ́sìn ọlọ́mọ olówó ọlọ́mọ ni ọlọ́run lè mú ẹni tó ń jòkó ṣe wá àti lówó. Wà á ní tí mo ń gbogbo ọlọ́run. Kí ẹ̀ ń dépò wípé yóò sáfàní fún yóò sọ àbàdà. Ọmọ ẹ̀sìn àti ọ̀rọ̀ bá ń gbé dára. Alọ́wọ́ àtẹ̀jọ́ àti ìkọ̀wé. Wọ́n á sí o ó dáa fún wọn kápọ̀tà fún ẹkùn lọ sí mẹ́ta tó ń gbẹ́ta rẹ̀ àtìkò tí wọ́n àwọn pariwo àwọn jẹ́mọ́ ìtàkùn àwọn àpò wa ní gbẹ́ta rẹ̀ màtà jẹ́ mẹ́ta lọ́dọ̀ gbẹ́ta rẹ̀ ẹ̀wẹ́ta rẹ̀ ni àwọn ẹgbẹ́ gbẹ́ta ó kà wọ́n á jọ jọ gẹ́gẹ́ ẹni káà tẹ́lá láì ẹ̀sẹ̀ wò ní pé tẹ̀wálẹ̀ ìgbẹ́sì lágbára àtúnṣe ẹ̀ máa lọ. ó dáa yẹ̀sẹ̀ kí kọ́ wọ́n kọ́yé lọ. ọlọ́run ó sọ fi tú ti pẹ̀lú àwọn tí wọ́n lè ṣe. àwọn wá nígbà tí àwọn ọmọ wa kẹ́kẹ́ tó bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ ní ìdílé kẹ́kẹ́ ẹ̀ nìkan. yóò fọwọ́ sábà ní kí. wọ́n náà tọ́wọ́ mi ò lè pàdé yẹn pé. Ebi ilé láti ní ó fi ìfúnlọ́wọ́ ọ̀sẹ̀ náà ní ìjẹ́ ìjọba ẹ̀jẹ̀. Òun náà ń lọ sí ẹ̀kọ́ tó lówó ṣe kẹ́kọ́ náà fi ná sí tọ́lọ̀. À ń ná ara, à ń ná experience ìjọba, à ń ná àgbáyé ìfúnṣe ọlọ́kùnrin ìbáyìí. Ọlọ́run ara àwọn náà ti fi wá sí ẹ̀sìn ní wasallam zai gano wannan ya yi kwanta a cikin sanawa ce wa tsarin tension tension ne ta kó dìyà ọ̀dọ̀ náà lọ́wọ́ gbogbo síbi ẹ̀yà báyé nínú tension yọ ọ̀dọ̀ gbogbo jíjá gbogbo jíjá tó yọ ọ̀rọ̀ yìí kí èèyàn náà wà. wàlíńlá ẹ̀ ọ̀dà. táwọn ìwà bá ní láti ẹ̀jẹ̀ àtẹ́sí tọ́lọ́ tẹ̀sán náà wọ̀ ní gari ká nínú àwọn ìlànà ìwà bá ní ìwà ní ìlànà àtọ̀bù ìlànà wà kó bá ó kó mọ̀ ìdílé ìbò ní ìsìlámù kò ní láyé táwọn ìlànà ìwà yẹn àwọn ìpè náà kí ìsìlámù kò lè fa káyé wọn ò bá tí ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ mi ẹnì kan wọn lè fọ́ọ̀mù fúrẹ́ǹsì fún fúrẹ́ǹsì ẹ̀sìn ọlọ́ọ̀ òóyà àtúnṣe يقولون nínú àwọn ọ̀gá wa ọ̀nà ìfi fi ń tẹ́jú ní àwọn mùsùlùmí especially wọ́n fi ń tẹ́jú nàlẹ́. Ẹ̀sìn àmẹ́ta àwọn ará ọ̀gá yọ̀ọ̀ta kàlú ló ń sọ fún wa ní kìí láyé wọ́n jẹ́ àyà ìlànà Màjínà nàbà dé Màjínà. Làyọ̀pẹ̀jánilẹ̀ làárẹ̀ dùn ní àlàáfẹ́ ẹni ìjì mú wa tí ó gbé ẹni ìyẹpẹrẹ jáde gbogbo ẹni nínú wa ni ó gbé ẹni ìyẹpẹrẹ jáde bẹ́ẹ̀ ni pípa ẹni yìí jáde ní ìyẹpẹrẹ. ولله العزة ولرسوله ولا أن مجد في الله مجد الشركة تصور بلده بابا ما سمعت لك كلمة جميلة jẹ́ ní agbára ní òdùlé ẹni tí ń gbé ẹni ọ̀lẹ́ ẹni ìyẹn pé kó màdínà kò ní tí ó lè lágbára má mọ́tàlẹ́ tálọ́tì níbo ní ìlú wà. bẹ́ẹ̀ bá ti ń gbàdúrà yẹn wà ọlọ́run ọba rẹ̀ ọlọ́run ẹ̀ lọ́wọ́ méjì òyìnbó àwọn máa ń ta ẹ̀ka ìfọ́nì tí ó kéde mọ́ nígbà bá ń tẹ̀síra rẹ̀.

Àwọn akẹ́lẹ́sọ̀ tó tó ní àgbà ìfọ́ ọ̀wọ́. Dágbà ni ò bá dágbà pẹ̀lú báwọn kò lè dágbà pẹ̀lú fún ọ. Tòfin wọ́n ní àwọn akẹ́ṣá ìyọ́pọ̀ ọmọdé tí máa ń fẹ́ tó bá wù wọ́n lọ́la kọ́ra. Wọ́n ti lè ta ìjọba lọ́wọ́ ẹ̀ tó wù.

jẹ́ sí mi pé òun ṣe ọ̀nà wípé àwọn àwọn sọ ọ́ lẹ́nu tí ó ní ní ọ̀nà tí kò jọ ọ̀nà tọ́ka láì dé wọ́n lè gbà lé ìrìn àjò ìrìn àjò ọ̀nà tó ń ṣe. Bẹ́ẹ̀ni a bá ti jẹ́ tàbí ìgbé àwọn láti fi wọ́n wọ́n nípa ìfẹ́sẹ̀ ní kú ọ̀gá yìí. ọlọ́pàá ọba dáadáa lẹ́yìn ìjọ ní àyẹ̀wò àìsàn. ọba tí máa ń gbé ìfẹ́ ní báyìí gbogbo kí ìjọba sí lábá ní ìyọ̀ ọ́ tẹ́tẹ́ ìfẹ́ nípa ìyẹ̀rẹ̀ ọlọ́pàá wọ́n lè lu lẹ́jọ́ làwọn ọmọ abáyá àti àti ara àwọn ọba yẹn ó jẹ ọmọ náà túmọ̀ rẹ̀ ní pé ọtún lọ farabalẹ̀ ní ìfarabalẹ̀ tọ́jọ̀ rẹ̀ yìí wá ọ̀rọ̀ àti ọ̀rọ̀ ọ̀rọ̀ àti ní yìí wá. ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين Madina ẹgbẹ́ jẹ́ orí inú àwọn yóò lé ẹni tí èsè orí ìyáde bẹ́ẹ̀ lọ́wọ́ mọ́ta tàbí ẹni tí ò ní ọ̀rẹ́ tí è bá tí è bá sọ láti láti bóòlù láti ìsàkáwò láti ń bẹ tí ìgbà wọn láti wá ìgbà náà máa bá àbúrò láti tó ti pété àbúrò àti ìdàgbẹ́lẹ́ ìlú wọn. nípa ọkọ mi kó sẹ́yìn ìjọ náà ló sọ ká lè gba àwọn aṣèkò lẹ́yẹ wọ́n ní kọ́kọ́ lọ́wọ́ ìlú wa ẹ̀yìn ìyá wọn ìlú mi lónìí wọ́n ń ṣe tí ó da aláfàlà tó ń wáyé. ra ọmọ náà wọn ti wá òun èyọ máa lé èyọ máa lé ayé èyí ọdún sí ìyá lọ́wọ́ gbà tàbí wọn ayé èyí ti yá lọ sí ìyá lọ láéláé ìfà ìlọpẹ èyọ ní gbogbo ayé mẹ́ráàkì yóò dàbí ní wọn ti rí lọ́dọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ pé pé wọn nígbà náà bọ́ọ̀lù ẹ̀sùn láti bẹ̀rọ̀ káríkárí pé kò ní kẹwàá láìsí ìhà ọlọ́run tó ta ọ̀gá tó jọba tí gbogbo ènìyàn ti ní ó gbà wọ́n lọ rẹ̀ ọlọ́run tó ta yé tó jẹ́ gbogbo àwọn káàkiri láyé ìfẹ́ fún àwọn ẹ̀dá tó máa ń dá ọmọ ẹ̀ fún wọn lọ ọwọ́ tó jẹ àwọn ọmọ ẹgbẹ́ wọn lè fi ẹ dé dáadáa ọmọ ọgbà fún ọ ọwọ́ ìwọ́n lọ bá tí ò fọ́n tọ́ńtà máa ń rí tí ọ̀ọ́dẹ ìpáàdì ìgbọ́nà gọ́ọ̀lù fún lẹ́kùn ìrọ̀ ṣùgbọ́n nínú ọ̀rọ̀ ìyọ́nà ọlọ́rọ̀ ìdáyàbọ̀ sí yára wọ́n gbọ́dọ̀ láti lọ sí ọ tò lẹ́yìn ẹgbẹ́rún fún olókẹ̀ẹ́ òun ni ó sì ṣe òun ni òfin dásòkò pé pé ìjọba ọba ti máa ló fẹ́ wọ́n kò ní ọdún wọ́n torí pé ìyọ́nà ọlọ́run ìṣíwù ìfọ́dọ̀ bá tún síyà kò sí bí àtẹ̀lẹ̀ lọ máa yà fún ọ̀rọ̀ ní èyí dáadáa ní sẹ́fẹ́ ìdájọ́ tó tó jù ẹlẹ́gbẹ̀ẹ́ òṣùmí kì í ṣe validation ìyàgbé tiwa kan validate àtẹ̀lẹ̀ àtàkẹ́lẹ̀ lọ. ènìyàn ní látàkì ní yọ̀ pẹ̀lú àyọ̀lẹ̀yà wọ́n lè má ní yọ̀ kó ní ti fún ọ tọ́lọ̀ bá ti tọ́ ọ lẹ́nu ní òkúta ìgbésẹ̀ táwọn ọmọ gbé wàhálà táwọn ṣe wọ́n ní wàhálà kó o láti lọ rí ìrè ọ̀dọ́ ọlọ́ àti ìrọ̀dọ́ ọlọ́ tọ́lọ̀ bá ti fún yàrá fún ọdún díẹ̀ lórí yàrá gbogbo wọn lè láyé rẹ̀ ẹ̀ ti dàtú. وأن يمسوا بالدين وإليه المصير